Let sí Koiki Media bringing the world closer to your doorsteps a ṣì ń ṣe peaceful protest for the release of our father Chief Sunday Adeyemo Igboho Oòṣà Ọ̀yọ́ state Ìbàdàn láwà àbọ̀ mi ò ní dárúkọ location ẹ̀yin tẹ́ bá broadcast yẹn máa share welcome back welcome back welcome back free Chief Sunday Adeyemo Igboho I stand with Chief Sunday Adeyemo Igboho we are in a street now, but I won't tell you the name of the street we are in ṣe ti gbọ́ ẹ release Sunday Igboho ẹ ṣe broadcast ẹ̀yin tí ẹ bá ń wò. Sunday Igboho ìṣòwò lè mú ẹjọ́ ẹjọ́ ọlọ́ọ̀ release Sunday Igboho ìṣòwò lè release Sunday ẹ release Ìgbòho ẹ release àwọn tẹ bá mú nílé wọn. wọ́n pa Sunday bàbá ti wá Sunday ò ṣe pa ajé. ọ̀gá ti wá. ẹ máa ẹ máa ẹ máa hashtag ẹ ẹ máa tag CNN ẹ máa tag CNN ẹ máa tag Fox mainstream medias all over the world all over diaspora ẹ máa hashtag wọn báyìí free Sunday Igboho ṣá bẹ́ẹ̀ ni àwọn màmá mi ti sọ̀rọ̀ sókè. Sunday ò ṣe pa. Thank you very much. Fabiola ẹ máa pa Sunday. Sunday ò ṣe pa. Sunday ò ṣe Ẹ broadcast ẹ̀yin tí ẹ bá ń wo. Sunday. ẹ máa hashtag ẹ. E. sanni ò ṣe pa sanni ò ṣe pa ìpàdé ìpàdé sanni ò ṣe pa ìpàdé ìpàbíọ́lá tẹ̀ ìpàbíọ́lá ìgbè. màmí ẹ jẹ́ kó gbọ́ ẹ sọ̀rọ̀. sanni ò ṣe pa sanni ò ṣe pa. wọ́n ní make una leave our father make una leave our pikin. Thank you. ẹ máa share broadcast yìí ẹ̀yin tí ẹ bringing the world closer to your doorstep today being the twenty first of July two thousand and twenty one. Ìgbò ẹ̀kọ́sà kí n gbọ́ Ìgbò ẹ̀kọ́ Sunday kí n gbọ́ Ìgbò ẹ̀kọ́sà kí n gbọ́ Ìgbò ẹ̀lọ́jọ́ ẹ̀kọ́ Sunday kí n gbọ́ Ìgbò ẹ̀kọ́sà kí n gbọ́ Ìgbò Sunday ò ṣe pa Sunday ò ṣe pa Sunday ò ṣe pa Sunday ò ṣe pa Sunday ò ṣe pa Sunday ò ṣe pa Sunday ò ṣe pa. Sunday ò ṣe é pa. ẹrẹ́mù. ò ṣe é pa. Sunday ò ṣe é pa. ẹ má pa Sunday ẹ gbẹ́rù Sunday ò ṣe é pa. Sunday ò ṣe é pa. Sunday ò ṣe é pa. Sunday ò ṣe é pa àwọn ti gàngán ti dé báyìí they are here. Sunday ò ṣe ti rí àwọn èèyàn tó ń pọ̀ sí ni ẹ máa ṣe broadcasting good afternoon my dear sister hello good afternoon I will be by. I will be by. sister mi ò fẹ́ ká grant wọn ní interview it's okay kì í dẹ́ ṣe pálẹ̀ ìròjú nítorí pé lo make up wọn lè rí real face wọn ṣẹ̀rí àwọn èèyàn pọ̀ sí ni o this is massive ẹ máa share broadcast Koiki Media bringing the world closer to your doorsteps. Ouça! dálẹ̀ kó gbé kámẹ́rámà àpò lélẹ̀. ṣáàjọ wà pọ̀ ṣáàjọ wà pọ̀ ṣáàjọ wà pọ̀. Oṣà. Ṣé bí o gba àjọ mú? Oṣà. Oṣà ṣèbí láì fìlẹ́ gbé gidi yẹn ó yẹ kẹ́ máa kẹ́ máa interview gbogbo àwọn màgbó bàbá yẹn ń sin ó ní interest ẹ kẹ́ ń lọ direct ni. wọ́n interview wọn látẹ̀kọ́ ọlọ́kadà náà. maami fi ìwé jẹ. màámi ẹ ká sàn máa ẹ má kò sí ìkọ̀kọ̀ ẹ má wọ̀ ọ́. ẹ ká sàn màámi ẹ má bẹ̀rù kò sí ọ̀kan màámi ẹ wo bíbá tí wọ́n Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ṣé inú yín dùn sí ẹ kí ni àmọ̀ràn tí ní fún àwọn government and Benin Republic. nítorí bàbá wa. káàdì sunday lẹ. káàdì lẹ o bàbá sàánú ọmọ Yorùbá wa wà fẹ́ sí náà. Are you not a student? Then why are you scared? ẹ ṣe bàbá mi. ìgbówó ìṣà. àwọn ibi tí a máa béèrè ẹ̀ bàbá mi jẹ́ inú yín dùn sí mímú tí wọ́n mú ti Sunday Igboho ṣá. inú mi ò dùn sí báwo wọ́n ṣe lè mọ ọmọ ìyá mi tí inú kí ni àmọ̀ràn tẹ́ ẹ ní fún àwọn tó mú wọn. ẹ tí mo ní fún wọn náà ni pé kí wọ́n tú wọn lẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ kí wọ́n fi wọn lẹ̀. ẹ ṣe kù. ẹ rí àwọn èèyàn pọ̀ sí ni ẹ máa share broadcast. hello man. Good afternoon. Um, prior to the um, there's um, what is going on out now about the arrest of Chief Sunday Adeyemo Igbosha. What can you say about that, even as a young man? Yeah, we are in support. We know he is fighting for us, so we are also supporting him outside. I know we know he's not a criminal, but he's fighting for our rights. So we must speak out, so we'll not just be to, to, to, to help us to speak for our rights. He's fighting for our rights, not that he's fighting for himself. So we are also supporting him both online both um, do protest also but it's a peaceful protest we are not fighting with anybody we just yeah. want his release that's what we want. thank you very much for that. <coughs> màámi ẹ sọ̀rọ̀. ọmọ ìlú mi ni ọmọdé kẹ́ni ọgbọ́dọ̀ pa o. ẹ ṣe gan àṣẹ. bàbá ẹ jẹ́ gbé mi déwájú wọ́n aluka. bóyá ṣé èèyàn wa bàbá tó ni wọ́n ti ń hello hello hello ọjà ọjà ọjà hello hello hello hello. Yeah. Wait, wait, again. Oh, no, ẹ kí wọ́n rẹ́kọ̀dì kọ́ lè fi sọ online àwọn tó rẹ́kọ̀dì yẹn ẹ kí wọ́n rẹ́kọ̀dì kí lè fi sọ online ṣàpètí wọ́n máa ń mú ẹ̀ Sunday ò ṣe pa ìpàdé ìpàdéọlá ẹ má pa Sunday Sunday ò ṣe pa ẹ máa share broadcasting. Sunday ò ṣe pa ìpàdé ìpàdéọlá ẹ má pa Sunday Sunday ò ṣe pa Sunday ò ṣe pa this is a massive turnout Sunday ò ṣe pa ìpàdé ìpàdéọlá ẹ má pa Sunday. good afternoon ma ṣé Yorùbá ni àbí English kí lẹ rí sí dáàdì eh, wa ẹ má yẹ kẹ́rù báyìí. Sometimes I don't know why people are scared to grant interviews. I don't know. Wọ́n lè sọ̀rọ̀ sókè wọ́n tún lè sọ̀rọ̀ nú interview. Eh? Wọ́n lè sọ̀rọ̀ sókè wọ́n tún lè sọ̀rọ̀ nú interview. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Eh, irú ẹ̀rù wo ló wá ń bá àwọn èèyàn tó yẹn? Ẹ̀ṣọ́ fẹ́ wá mú wọn lé ni.

Osa! Osa! Osa! Osa! Osa! Osa! Osa! Osa! Osa! Osa! Osa! tẹ́ ẹ̀ pa Abíọ́lá ẹ̀ má pa Sunday Sunday ò ṣe é pa. Sunday ò ṣe é pa. Sunday ò ṣe é pa. ìgbà tẹ́ ẹ̀ pa Abíọ́lá ẹ̀ má pa Sunday Sunday ò ṣe é pa. Sunday ò ṣe é pa. Eh. Sunday ò ṣe é pa. Sunday ò ṣe é pa. via Splash FM, Lagelu FM 105.5. Come and make announcements. Victoria heritage kò sí gọ́ọ̀mẹ̀ntì fẹ́ délé wọn ni. ẹ má pa Sunday Sunday ò ṣe pa Sunday ò ṣà. I see massive crowd there. Yorùbá ti ń ké báyìí àti mọ̀ tó. Sunday ò ṣe pa Sunday ò ṣe pa Sunday ò ṣe pa. Josefa, Josefa. agbára fọmọ Yorùbá not a criminal it's not a criminal it's not a wanted. ẹ bẹ̀lẹ̀ irọ́ ọkọ irọ́ ọkọ fídíò wa ń ta báyìí ni o wọ́n fi ṣe fídíò wa ń ta báyìí ni o wọ́n ṣe fídíò wa ń ta báyìí ni o. Oza. Oza. Mídíà mídíà mídíà. Ẹ wo mídíà fẹ́ wọlé. Ẹ wo kọ́ ẹ̀gbọ́n mídíà fẹ́ wọlé. ìjẹ máa wọlé. méjì àti ìmọ̀lélé ẹjọ́ wọlé ọyẹ wọlé. tó o bá gbé tẹ̀bí tó o bá tẹ tọ́lá ẹ̀ máa ń lo sentiment ẹ̀yìn ọmọ kó ìkì tó di ọbẹ̀ tó bá lo sentiment wòlò kan tó o bá gbé tá a bá sọ. ọ̀gá láìfù ni láìfù ni aláàjì. ṣé láìfù ni? Ah live ni. ọjọ́ ò ṣe once again Koiki Media bring it over to us at your doorstep so my share broadcasting. And you know, é fà we are all here together. that's true that's true so <laughs> welcome once again. Yeah. your name sir. my name is uh, Alhaji Yusuf Ajikebiwa. Um, bọ́ọ̀lù kí ló ń wá kù. yà ó sí yorùbá mi ok kí ló so although you know because, uh, majority carry the vote i would like to speak in english language but when my people said that i should speak in our local language and we need to uh, improve our language that is why i will prefer to speak in local language now nǹkan tó ṣẹlẹ̀ ni pé tá a bá wù lẹ́nu mẹ́ta yìí a ti a ti ń fi ẹ̀hónú hàn lọ́pọ̀lọpọ̀ lórí ọ̀rọ̀ ìjàgbara now bá a ti ń jàjàgbara tó ìjọba àpapọ̀ síbi ẹni pé òun ojoojúmọ́ òun kidnapping ló ń pọ̀ sí òun ni ehm, àwọn bandit ni wọ́n ń operate sí òun làwọn Boko Haram náà ń operate sí now ẹni tó wá dìde fún wa gẹ́gẹ́ bíi mẹsáyà tiwa olùgbàlà tiwa ńlẹ̀ yorùbá tó lóun ọ̀fẹ́ kíyà jẹ ọmọ yorùbá mọ́ olóyè chief sunday adéyẹmọ ìgbòho ẹ wà ń lé káàkiri àwa ń béèrè lọ́wọ́ ìjọba kí lẹ́sẹ̀ rẹ̀ tó ní àárọ̀ ìjọba ìjọba àpapọ̀ tí ì sọ ẹ̀sẹ̀ chief sunday ìgbòho wọ́n kàn ń lé káàkiri nítorí pé ó fẹ́ gba ìran yorùbá kalẹ̀ àwa rí i pé gbogbo ìgbà tí wọ́n ti fẹ́ abiola ó fẹ́ gba ìran yorùbá kalẹ̀ ìjọba àpapọ̀ pa á ẹ Awólọ́wọ̀ fẹ́ gbà ran Yorùbá kalẹ̀ ìjọba àpapọ̀ pa gbogbo ẹni tó bá ti fẹ́ gbà wá lẹ̀ Fẹlá Aníkúlápó gbogbo ẹni tó bá ti fẹ́ gbà wá lẹ̀ ìjọba àpapọ̀ yóò mẹ́sọ̀ pé òun ó pa tàbí kóun pa lẹ́nu mọ́ fún di eléyìí pẹ̀lú tó wá ṣe pẹ̀lú ti Sunday Igboho yìí gbogbo ọmọ Yorùbá pátá wọn ò fọwọ́ sí a sì ní gbà nítorí wípé ẹ tún láyàláyà ẹ kúrò nínú ìlú ẹ tún lọ lù Kútọ́nù ẹ léèyàn lélelélele ó sá kúrò fún yín ẹ tún wá lọ bá nínú Kútọ́nù ṣùgbọ́n a lọ́wọ́ Ọlọ́run pé àwọn ìjọba Kútọ́nù àwọn ní òfin wọn ò jọ nàìjíríà tí ò lófin nàìjíríà ò lófin eléyìí ó yẹ kó jẹ́ ìdójútì ńlá fún ìjọba orílẹ̀-èdè nàìjíríà ẹ fẹ́ lọ mú yàn wọn ò jẹ́ kẹ́ ẹ rí mú àwọn ń sòkò àwọn lófin àwa bẹ ìjọba orílẹ̀-èdè republic of benin nǹkan tó ń ṣe fún wa yẹn inú gbogbo ọmọ yorùbá dùn sí kí wọ́n má fi ìgbòho sálẹ̀ fún àwọn jẹgúnjẹran orílẹ̀-èdè nàìjíríà o àwa ń sọ fún ìjọba àpapọ̀ à ń fẹ́ kó yé wọn wípé kí wọ́n dáwọ́ páwọn ń wá ìgbòho káàkiri tí wọn ò bá fẹ́ ogun àti ọ̀tẹ̀ ọmọ yorùbá ó bínú o àti ń kìlọ̀ fún wọn ọmọ yorùbá ṣetán láti bínú o ẹ jáwọ́ lọ́rọ̀ Chief Sunday Igboho ẹ fúri Chief Sunday Igboho ọ̀sà gbogbo ẹ̀yàn bá wá gbogbo ẹ̀yàn bá wá ẹ jọ abẹ̀yìn arọ̀yìn bẹ̀ lórí bàbá wa ọ̀ọ́ni ọ̀fífẹ̀ bàbá wa aláàfin ọ̀fọ̀yọ́ àti gbogbo ẹ̀yin lọ́balọ́ba kódà ẹ̀yin jẹ́ ìsọba aládé ẹ dákun abẹ̀yìn ẹ̀rọ̀yìn ẹ bá wa dìde sọ̀rọ̀ Chief Sunday Igboho ọ̀sà ẹ ṣe gan ni bàbá wa. orúkọ mi pa má báyìí. lórí ìwọ́de tó lọ lọ́wọ́ yìí nǹkan tá a fẹ́ ni pé kí ìjọba lò máa bọ̀ ọjọ́ nítorí ọlọ́run wọ́n bá wa kọ́ bá wa pé kí ọ̀rọ̀ yorùbá nation yìí kọ́ gbogbo ọ̀sìn ìpínlẹ̀ àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ní gbogbo àgbáyé báyìí kí wọ́n ṣàánú fún wa kí wọ́n gbà wá o kán bá wa fi Sunday lé o Chief Sunday Adéyẹmọ Ògbówó kán bá wa fi sílẹ̀ o kí nǹkan ò gbọdọ̀ ṣe o torí pé ìgbà tí Abíọ́lá fẹ́ gba Yorùbá lẹ̀ wọ́n pa Awólọ́wọ̀ fẹ́ gba Yorùbá lẹ̀ wọ́n pa kán má pa Sunday bọ́n ṣe pa àwọn yòókù o kọ́jọ́ nítorí Ọlọ́run kán bá wa fi Chief Sunday Adéyẹmọ Ògbówó lẹ̀ àtàwọn yòókù tí wọ́n kó lọ sábùjá kí wọ́n jọ kán bá wa fi wọ́n sílẹ̀ o kọjọ nítorí ọlọ ẹ̀bẹ̀ lábẹ́ o gbogbo àwọn lọ́balọ́ba gbogbo ẹ̀yin lóyè lóyè gbogbo ẹ̀yin lóyè gbogbo àwọn gọ́vnọ̀ ẹjọ́ ń kúrò náà abẹ àròyìn ẹjọ́ ń kúrò náà ẹ bá wa lọ́wọ́ sọ̀rọ̀ yìí o ẹ má dá wa dá o gbogbo àwọn gómìnà Yorùbá gbà wọ́n bá lẹ̀ Yorùbá ẹjọ́ ẹ ṣàánú fún wa o ẹ ṣàánú fún wa o. ẹ káàtó gbogbo ọmọ ilẹ̀ Yorùbá káàrọ̀ òjìrì orúkọ tèmi ni Oyèdèpọ̀ òjìṣẹ́ ẹ ohun tí mo fẹ́ sọ ni pé ẹ jẹ́ kí n bèrè pẹ́sàn lọ́wọ́ wọ́n wá wà successful láti gbé bàbá wá sí bíbá kí ni ẹ̀kọ́ máa expect láti ọ̀dọ̀ rẹ̀. àwa gan ọgbà kí wọ́n gbé bàbá wá sí bíbá yìí kí wọ́n fi bàbá lẹ̀ níbi tí bàbá wà kó máa bá tiẹ̀ lọ jàǹgbara níjà ọ̀bẹ ní bọ́dì jà kó o pààyàn àwọn tí ń pààyàn kí tọ́jẹ́ boko haram mélòó ni wọ́n mú láàrin wọn kí wọ́n filẹ̀ fún ìjọba nàìjíríà ẹ fi bàbá lẹ̀ sáàyè rẹ̀ kó máa bá tiẹ̀ lọ lálàáfíà síbi tí ń lọ mímú tí wọ́n mú nísìnyí kí ni wọ́n mú fún kí ni ẹ̀sùn tí wọ́n kà sí lẹ́sẹ̀ pọ̀ ṣe wọ́n fẹ́ gba yorùbá lè sùn wọ́n sì tẹ̀sí bọ́lọ̀ wà nìyẹn ó wà nínú òfin pé tó bá tàkókò láì jẹ́ pé ká yapa ó kálukú yapa nà án wá ìtọ́ wá jẹ́ pé Sunday Igboho tó wá ń jà fọ́tọ́ jẹ́ mẹ̀sáyà tiwa nílẹ̀ yorùbá òun náà wá fẹ́ pa bí a ṣe ń mú gbogbo àwọn èèyàn kiri yẹn kí wọ́n mú Sunday Igboho bẹ́ẹ̀ o a bẹ̀ wọ́n lórúkọ ọlọ́run àfi ogun dáàzọ́ àtàfi ń bẹ gbogbo ìjọba orílẹ̀-èdè nàìjíríà a dẹ̀ fi àsìkò yìí a fi ń pe gbogbo àwọn ọba wa sí àkíyèsí gbogbo látòrí kábíyèsí wa onírìṣà sọ̀jájá a fi orúkọ ọlọ́run bẹ̀ wọ́n kí wọ́n bá ní dìde sí ọ̀rọ̀ a rí pé wọ́n ti dìde but kí wọ́n continue kí wọ́n continue lérí gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kí wọ́n fojú inú wò ó níṣẹ́ tí Sunday Igboho ṣàwùsí ńlé ni wọ́n padà lọ sí gàngàn nígbà tí Sunday Igboho sì ń lé ni wọ́n ń block gbogbo express ni wọ́n ń wa ilọ̀sì wọlé ni wọ́n ń kó bọ́ọ̀sì wọlé gbogbo àwọn tí wọ́n sọnù láyé Iléṣà níjẹta àárín wọn dòní arẹ́rù wọn arí fóun bọ́tí àárín èwọn èèyàn tó wà nínú mọ́tò yẹn tó yẹ kó rí bẹ́ẹ̀ tó dìgbà Fúlàní bá wá pa wá tán ẹjọ́ abẹ́yẹn lórúkọ Ọlọ́run ẹjọ́ kí wọ́n bá ní fi Sunday Igboho lẹ̀ níbi tó bá wà fún àkókò yìí. ó ṣe ni láàánú pé ọ̀dọ́ tó jẹ́ ògo ọjọ́ ọ̀la òun ló wá wu ìjọba wa láti pé ká máa sọnù ní ìgbà tí fúlàní dìde tó bẹ̀rẹ̀ sí ní pa wá tẹnìkan dẹ̀ wò sùsù pé ẹ̀yà wọn ò gbọ́dọ̀ máa jẹrú ìyà ìlọ tó dẹ̀ dìde láti gbè wá níjà ẹjọ́ ṣẹ̀ṣẹ̀ ti wà ńbẹ̀ ẹ̀bẹ̀ tèmi á kàn bẹ gbogbo àwọn tó jẹ́ ọba wa ẹjọ́ ẹ dìde lásìkò ẹ̀yin náà bímọ o ẹ wá wọlé àwọn ọmọ tẹ́ ẹ bí pé ọjọ́ ọ̀la ni nígbà tẹ́yin bá dàgbà tẹ́ ẹ dògbò tẹ́ ẹ fọwọ́páwú tẹ́ ẹ wà ìjà tán àwọn ọmọ yìí ni ó wà láyé pẹ̀lú àwa ọ̀dọ́ o ohun dáadáa tẹ́ ẹ bá dẹ̀ ṣẹlẹ̀ náà láàjọ máa rán gbà yìí o ẹ má jẹ́ kí gbòòwò kú lójú ẹ̀mí yín ohun dáadáa ló ṣe kò pààyàn o kò jalè kò dẹ̀ dó fàdíya nínú ìlú yìí náà la wà tí fúlàní ti ń gbé ní ipa kan ti ń jí ní gbé tí ò dẹ̀ sí nǹkan kan tíjọba ṣe sí ṣùgbọ́n nìkan wá dìde pé ẹ̀yà tòun ò gbọ́dọ̀ máa jẹrú ìyà yìí lọ pé ó tó gẹ́ẹ́ gbogbo rálì tá ti ń ṣe pátá kò sí èyí tá ti pààyàn kò sí èyí tá ti mú ìyànlẹ̀ kò sí èyí tá ti wà kan tí ò tọ́ oúnjẹ wọn nílùú wọn gógó àwọn ọmọ wa gan wọn ò rí iléèwé lọ mọ́ kò sí nǹkan tó ń lọ déédéé ẹ wá ni ìjọba nàìjíríà ẹ ṣàánú wa ẹ rántí pé yìí náà bímọ o gbogbo ẹ̀yin lọ́balọ́ba ládéládé ẹ wa ẹ tiẹ̀ wọlá pé náà bí wa ká lè jẹ́ ògùn ọ̀la ni ẹ bá wa dìde sọ̀rọ̀ ìkọjọ́ ó tó lọ ò pa wọ́n máa láwọn gun, wọn lábẹ́rẹ́ pábẹ́rẹ́ tó ń gún wọn ẹ̀ wọ́n fẹ́ fi pa wọ́n ni mọ́bàdàn ti pa gbowó ìwọ tó o bá jókòó tó o rò pé bóyá ìwọ náà ṣèfù kò sẹ́ni tí wọ́n lè pa o àwọn ọ̀dọ́ dẹ̀ lọ́jọ́ ọ̀la yẹn káàánú wa o ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ. ti ní amọ́sọ̀ òdòdó mhm. ẹ jẹ́ ká sọ bẹ́ẹ̀ this is international something. so that a lè lọ nínú mi. why why why so why you don't allow me to speak English. so I, was, I asked you to speak English your people said it. So, what I'm saying in essence is this we voted these people in as a government and the definition of government is government of the people by the people and for the people. Are we facing the government of the people in this nation today? Is it the government that we voted for? Is this our the, the promise that they promised us? This is what they are going to do for us. I personally came out, I confused a lot of people in 2015 about this President Muhammad Buhari get to that seat convulsed from in to in, out, out, out to out, door to door, to foot. Now, see what they are doing for five. This is not our expectation. We don't expect this from our federal government. And there is a freedom of a speech in this nation under the under our law that whatever we needed, we should we should say it. So therefore, they are now telling us that we don't have rights in terms of resources, good education, health, school, food, economy. Where are we going? So, sir, what will you say about um, the issue? Now, the issue on the ground about Chief Sunday Igbo, Chief Sunday Igbo is not a criminal. There is not a single accountability charge of a crime offense that they can tell us And if they have it, let them let, let them bring it out. Since we started this, this awareness, no one can tell us that there is one, a single pin lost his or her life on this movement. Now, what is the offense of Chief Sunday It's not in Nigeria. He was in Cotonou, about to travel to Germany. Then, what is the offense? Let them tell us we are now appealing to all our our our, our kings the chiefs and obas in Yoruba land to stood up towards this because Yoruba adage say ọmọ ẹni ò ní í ṣèdúgbò bẹ̀rẹ̀ ká ilẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì o tí a bá lajú sílẹ̀ tí wọ́n fi igi gún ojú wa gbogbo wa la máa padà jí ẹ̀ Chief Sunday Igboho kò ń ṣe ẹlẹ́ṣẹ̀ kò dẹ̀ kì í ṣe ọ̀daràn kí wọ́n fi sílẹ̀ kó máa bá tiẹ̀ lọ bó ṣe ń lọ ìjọba ilẹ̀ nàìjíríà yìí ajégunjẹran ni wọ́n gbogbo náà ti mọ̀ pé a ti wà níbi tó jẹ́ pé a ò ti lẹ́nu àti sọ̀rọ̀ báyìí oníkálukú ti mọ bí tá a wà báyìí à ń bẹ̀ wá ní o ẹ̀yin lọ́balọ́ba aláàfin bàbá ọ̀yọ́ bàbá wa ààrẹ Gani Adams bàbá wa ikú bàbá yèyé bàbá wa ọ̀ni aláké gbogbo onílànà olùbàdàn of Ìbàdàn land ẹ dìde o tí ẹ bá wá wò bẹ́ẹ̀ tí ẹ jẹ́ kí wọ́n mú aṣọ ìbora yín tí wọ́n fàyàmọ́ yín lójú a jẹ́ pé gbogbo aṣọ yín tó kù náà ni ó padà sọnù. ẹ ṣe gan-an Koikimi, they are bringing the work closer to your doorsteps, today being the 21st of July 2021. And they get their TV slash Lagelu FM. ẹjẹ ẹjẹ yín ẹrù ọtí ẹ bá pa Sunday kan ṣe pa Abíọ́lá ah, ah, wọn ní gbó fíìmù tán. ọdún ọ̀rọ̀ ìlú ọ̀rọ̀ ìlú ṣe máa pè wọ́n lọ́wọ́ làwọn báyìí èyí tí ó bá ṣẹlẹ̀ fíìmù ni wọn ní wò tán. báyìí ń bẹ fún èyí. iná láti ṣe wọ́rọ́wọ́ yìí tí ọ̀bà wa Hello, people sáwọn pé pèsè là ń lò nísìn ẹ máa kọ́ lóròyìn bẹ́ẹ̀ tó ti yé yín nísìn jẹnẹrétọ̀ owó ọ̀dà wọ́n fi gbogbo nǹkan ṣòwò fún wa ní ara jẹnẹrétọ̀ ara fún wa báyìí kẹ́bí chájì fún gbogbo nǹkan sórí àwa ara kò sí tó dá ń bẹ̀ ẹ̀yọ́ nígbà bá tó wá fẹ́ gbọ́ rédíò gbogbo gbìyànjú la gbìyànjú kò sí pàkà kan tí wọ́n ṣe fa lórílẹ̀ fúlàní tó ń pa wá ìkókó wa wọn ràn án lọ́wọ́ àwọn tó lè ṣàgbẹ́wà lẹ̀ wọn ràn án lọ́wọ́ lọ́rùn àwọn haúsá lọ́wọ́ tẹ́ ń gbọ́ ẹ̀wà tó ti wọ́n ju ráìsì lọ nílùú yìí kí la fẹ́ ṣe fúlàní wọ́n tó ń pa wá bẹ́ẹ̀ ni lọ́nà akíọ́lé ibẹ̀ lèmi gbé wọ́n ti wọ́n ti bẹ̀ pa wá tán á wà pé yìí ẹ wà tẹ̀rẹ́ jù ẹ lò rebete ẹ má jù rebete mọ́ lọ́nà tí rebete lọ àwa náà àmọ́ rebete ń bì fún yín ni tó di eyín ẹ̀yin náà ẹ jẹ́ sọ̀rọ̀ ẹ bá wa sọ̀tọ̀ ẹ bá pa Sunday jẹ́sẹ̀ pa Bẹ́lá jẹ́sẹ̀ pa Abíọ́lá jẹ́sẹ̀ pa Akíntọ́lá ẹ wò ó ìmọ̀ ní wo fíìmù náà ìgbà ẹ gbé ẹsẹ̀ pọ̀ mọ́ olúwa ní sọ̀rọ̀. Kọ́má lórí fara, ó fẹ́ kó ṣe fídíò kọ́má bẹ̀. Rattalat àwọn sójà ń gbé lọ́sùn mẹ́rin bẹ́ẹ̀ fi láì wọ́n ti Kwara ti junction rẹ̀ ẹ̀kọ́ tó ń lọ wọ́n lè gbé wọ́n láwọn sójà ń gbé lọ́ọ̀tì mẹ́rin bẹ́ẹ̀ sí ìgbà. Please. Má

ẹ má block ojú ọ̀nà ẹ má block ojú ọ̀nà. ẹ má block ojú ọ̀nà náà ẹgbẹ́ òkúta kúrò lórí títì àwọn ọlọ́fẹ́ máa tọ́jà àwọn ọlọ́fẹ́ pẹtíṣọ ní tí wọn gbórí pẹtíṣọ. bẹ́ẹ̀ni pẹtíṣọ tí wọn bẹ gbórí pẹtíṣọ. ẹ tó bá lọ kàdà kó gbà kàdà kó ń bẹ kò sọwọ kankan ẹ lọ gbà kàdà kó ń bẹ. kí ló bẹ sí bẹ́ẹ̀ jẹ fún mi. ẹ lọ ẹ lọ ẹ gbà kàdà kó ń bẹ jọ. alábàámọ̀ ah. ti sẹ́gbẹ̀ẹ́ tó àmọ́ ti sẹ́gbẹ̀ẹ́ tó gbogbo báwo èèyàn ṣe ń wò peaceful lọ ti pè é so kí wàá ní ìyẹn tàbí mẹ́fà àti ní ah, kò sẹ́ńtì rẹ̀ dùn bí by now. Ah, ah. àwọn kò rọra yíyọ sáré fúnyẹ búlọ́ọ̀kì ọ̀nà òní kí wọ́n lọ ṣẹlẹ̀ báyìí ó ní wọ́n ṣe. wọ́n bá wa bí. ṣe tínú ẹ̀ dùn ní gbogbo tó ń ṣẹlẹ̀ yìí náà. ò ṣe pa. Àwọn àpá kò Àwọn ọlọ́pàá mi lọ́rùn báyìí ẹ wo mo ń ṣe live lọ́wọ́ ẹ̀ jọ. Ibà! Osa! Sunday ò ṣe pa o ẹ̀rọ wọn ni kó má jẹ́ o ẹ̀rọ wọn ni kó má jẹ́ o kó má jẹ́ o. we be going off live now baba debe ama come back to broadcast Koiki Media Africa about closer to your doorstep.